والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل ليني على ياونتي أتكاسواجو ذكر الله عز وجل من أفضل الأعمال التي تقرب إلى الله وتكفر الذنوب وترفع الدرجات ذكر الله عز وجل إمارة اللهم ما سبكري لي تبا لنا صلوات النبي نام صلى الله عليه وسلم من أفضل الأعمال نعم ستدعج صلى الله التي تقرب إلى الله وتكفر الذنوب وترفع الدرجات ìrántí ọlọ́run tá a wí yìí yóò sun ìyàmọ́ ọlọ́run kò ní jẹ́ òjìnà sọlọ́run gbogbo ẹni wọn bá súnmọ́ ọlọ́run ìtumọ̀ ẹ̀mí gbójìnà sí ṣètọ́ni gbogbo ẹni tẹ́ rí tí ṣètọ́ni ń dà láàmú ìjìnà sọlọ́run ni o méjèèjì pàdé bọ́ọ̀ bá ti ń súnmọ́ ọlọ́run sí ni èso ọmọ takété sí ọ torí bọ́ọ̀ bá ti ń jìnà sí tọ́lọ́run sí ọ̀ǹtẹ́nìkalẹ̀ ọ̀ǹtẹ́ kápẹ́ẹ̀tì àti rọ́ọ̀gì kalẹ̀ fún ṣètọ́ni pé àyè ń bẹ́yìn àyè máa bọ̀ àti kà á nínú tíra yìí náà ebi ṣètọ́ni bá wọlé kan lálẹ́ lórí fáwọn ará abẹ tí wọ́n ń jẹun ò ṣe bísímìlá wọn wọlé wọn sàlámù àlékún náà àdúrákùtùmù làṣà àwọn màbí àtúnjẹ alẹ́ àti dínà àtòrun gbogbo ẹlẹ́báyà yín ẹni èṣù bá ń bá jẹun tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí ìwọ èṣù náà lẹ́mọ bá lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń dáhùn rí nàìjíríà lónìí àwa náà rí i pé ìwé èèyàn kélé ìwà èṣù ìwọ èṣù ń bẹ lọ́wọ́ àwọn èèyàn torí pé wọ́n jìnnà sí ọlọ́run nínú tí máa gbá yẹn lẹ̀ lọ́wọ́ èṣù òun kọ́ wa jọ máa sọ ọmọ ọlọ́run o tí máa wá sún yàn mọ́ ọlọ́run òun kì í máa rántí máa kí alukurani máa kí ọ̀rọ̀ Ọlọ́run máa kí adida nabi máa fi subhanallah alhamdulillah la ilaha illallah ọmọdéni olódì rẹ ńgbà kan máa rántí Ọlọ́run ọsẹni tí ó máa ṣe báwọn àyàfi kó súnmọ́ Ọlọ́run o torí náà ń fa ní ìrántí Ọlọ́run ni pé máa sún ní máa Ọlọ́run ọba wọ́n tún káfíńrù gbóná ìnáǹfààní ìmọ̀ràn tí Ọlọ́run àmì pé máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún yàn máa jẹ́ ọlọ́run mójúkó láì fi yàn. ọ̀tọ́rù fáwọn ìdárọ̀jà ni máa jẹ́ ipò yàn ọ̀gá lọ́dọ̀ ọlọ́run òjò rí lánàá tẹ́lẹ̀ kó rí lónìí bọ́ọ̀bá rántí ọlọ́run bọ́ọ̀bá ti rántí ọlọ́run náà bó ti rí lánàá náà kó rí lónìí o àdéhìí ta kà lánàá àdíjẹta anabi sallallahu alaihi anabi lẹ́yìn àpèjúwe ẹni tí rántí Ọlọ́run àtẹni tí ó rántí Ọlọ́run bí àpèjúwe kí là anabi pé òkú àti àlàyé ojúrí nù. wa majalisu zikri hiya majalisu qira'ati al bàbá wa sọ̀rọ̀ tàmáràn tí àsìkò kanú àdìsí pé kọ́dà màláìkà kan bẹ táwọn ọmọ wa bo ni wọ́n ti rántí ọlọ́run kì í ojúmọ́ lọ́lọ́run àwọn ẹ̀fẹ́ bẹ́ẹ̀. àwọn abo làwọn ń pè ní ìjókòó rántí ọlọ́run ẹ̀yìn mọ́tò máa wá ṣe nǹkan ní ìṣòro pé tọ́lọ́run ni o làáfà àti fẹ́ ṣàlàyé fún wa màjálísù àzékiri àwọn àyè ìjókòó rántí ọlọ́run ìyá màjálísù qira'atil Qur'an onírú àwọn àyè tá a ti ń ké kínní a ti ń ké alukur'an kíké alukur'an tá à ń wí yìí náà yẹn ni pé bọ́lọ̀ ti sọ kalẹ̀ fún anabi o sọlá bọ́ọ̀ bá ń ké kur'an ní ká anabi ọmọ tààrà ẹ ló ń ké o ẹ dákun gbẹ̀yìn ọ̀tí lọ lé kéwú lọ́ọ́ kọ́ bẹ́yìn ti ń ké alukur'an ọgbọ́dọ̀ máa ké bó ti wọ̀ o máa ké bó ti wọ̀ o nínú observation tèmi ni pé ẹ̀yin ìmáàmù ẹ̀ ń kírun fáwọn èèyàn mọ́sálásí ẹ má ru ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ o ànábì sallallahu alaihi wasallam láwọn tí ń tò lẹ́yìn yín o wọ́n ń dà sí yín lọ́rùn ni o wàyín àṣàánú falakum walahum wàyín àṣàáwú falakum wa alayhim ànábì láwọn ìmáàmù fi ń bọ́ wájú èyí tó ń dà sí pé wọ́n fi ọjà ànábi ní màmú tó bá ṣe dáadáa tó ṣe ń tọ́lọ̀ ń fẹ́ oríire ọ̀jẹ̀jẹ̀ àti tàwọn tó tò lẹ́yìn ẹ̀ ìmáàmù tí ọba ṣe dáa táwọn sì rò pé òun náà làáfà ọmọ jù wá lọ ànábi láwọn bọ́ ò àwọn tí ń bẹ lẹ́yìn ṣe kínní ọbọ ò ọba mọ̀ tí wọ́n ti ọ síwájú ìwọ ló rú gbogbo ẹ̀ o èèyàn gbélé ọmọ ajá sí ìmáàmù kò sẹ́ńjẹ́ ọjà sí màmú wọn lè fi lè gbọ́ nú tàwọn ẹni ọlọ́run pé wọ́n máa jà sí ẹ̀rí níbẹ̀ ìnáwó abàdà ẹ̀lẹ́ ẹ̀lẹ́ gbọ́ tàwọn ẹni ọlọ́run kán ǹjẹ́ àwọn èèyàn báyé dé lónìí wọ́n bíráìbù wọ́n bá jẹ ìmọ̀ọ́mù iná lè láàyè wá iná lè lè ọ̀dì wọn. wọ́n dìtẹ̀ olóṣèlú bá pé ẹ̀yìn mi lẹ́tọ̀ọ́ sí ní wọ́n á di bẹ́ẹ̀ yan orí kẹ́nẹ̀ẹ́ ẹ̀ bá máa jí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ọ mọ̀ pé ìfẹ́ ńlá ni bẹ́ẹ̀ náà lóore sì pọ̀ ń bẹ o dáadáa pọ̀ ń bẹ o ẹni ọba lè ṣe o ẹnẹ́bìlẹ̀ ni ọba ṣe dáadáa àwọn ó so oríire àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ní ó ṣe oríire bọ̀tìbí tá à ń lọ pàtàkì ni pé ìwọ tó ọba ti wọn ara rẹ wò àbáwọn èèyàn wọn wò wọn ní a àwọn tó ń mọ kéwú kéjù yìí lọ ń bẹ mọ́sálásí o ọ̀rọ̀ǹgì kan pé wọ́n ní dandan ìwọ lọ́jọ́ ìmọ̀ọ́mù ọlọ́jọ́ ìmọ̀ọ́mù o bẹ́ẹ̀ nítorí àwọn ilé yín wọn kọ́ mọ́sálásí sí àwọn bàbá yín ní máa jẹ́ wọn náà lọ kéwò ó léwu fún ọ observation ni pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn tí ń tò lẹ́yìn ìmọ̀ọ́mù mọ́kùnrin á ní kébì mọ́ọ̀mù lọ ọba àkọ́kọ́ kọ̀ǹdíṣẹ̀ yẹn tí anábì fi léyìn bí jẹ́ ìmáàmù ní akọ̀rọ̀ òhun lè kìtà àbẹ̀là wọ́n bí anábì ọ̀sálàyé o sọlá ọ̀sálà kẹta lọ́yẹ ọjẹ́ ìmáàmù anábì lẹ́nu ọmọ kùránì ké ẹni ọmọ kíni ọmọ kùránì kéjì ẹgbẹ́ mọ̀tìwí observation ọ̀pọ̀lọpọ̀ àfáà ni pé ẹ bá dọ́pọ̀lọpọ̀ mọ́sálásí inú àwọn tí ń tò lẹ́yìn ìmáàmù tí wọ́n mọ kùránì ké kọ́lẹ̀ lómi ha sórí jẹ̀yìn ó fi rẹ̀ jẹ ìmáàmù lọ o. òun náà káfíyèsí o anábìlẹ̀ ẹ̀mí ọmọ kùránì ké jù òun ní í ṣe kíni òun ní jẹ ìmáàmù bí wọ́n bá wá ti bọ́ síbẹ̀ tí wọn ò mọ ilé ìsinmi ìyàwó wọn kò tí ì pẹ́ àwọn wa tètè lọ múra ni ó tètè lọ múra ni o dàbí ìgbà tí wọn gbẹyàn sípò tí ọ̀tọ̀ sí ni ọwọ àtètè wà ní tó fi gbà sílé ààrẹ tètè múra sí kéwú kọ́lá bó ṣe àwọn súra kéékèèké tó máa fi kírun fáwọn èèyàn náà ni wọ́n máa kéékèèké kúkẹ́ lórí wọn. wọ́n gbọ́dọ̀ mọ̀ pé alukurani èdè tọ́lọ́hún sọ kalẹ̀ háàwù lárúbáwá yàtọ̀ fún ọ̀yàtọ̀ fún ha ọ̀yàtọ̀ fún kọ́ òṣùgbọ́n náà láti ọmọ gbé alhamdulilayi rabbil alamin a orí bá wọn ọ̀tọ̀ ni a ọ̀tọ̀ ni ha ọ̀tọ̀ ni kọ́ ọ̀tọ̀ ni rọ́ èdè tọ́lọ́run tó wú ọlọ́run tó sọ àkùránì kalẹ̀ nù gbẹ̀yìn ìmáàmù téèyàn bá sórí rẹ̀ ń bi ìmáàmù tó jẹ́ àfi kọ́ ọmọ kéwú dáadáa kébà nábì ti kéwú sọlọ́lá ọ̀sọ̀lá olúwa kì í tijú òdodo ẹ̀rọ gbọ́dọ̀ bà wá náà ká má fi sòdodo tọ́lọ̀ ń bá fi hàn wá o gbogbo ẹ̀yin ìmáàmù oníwàlà láàlì ẹ̀ dáràn síra yín lọ́rùn o ẹ̀yin tẹ́yìn náà gbọ́ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ ká ìmáàmù oníwàlà bọ́ọ̀ nígbà tí èsè yorùbá lọ́lọ́run yìí sọ kùránì kalẹ̀ àwọn ti wá yí láti yí mọ́ láti yí lọ́dọ̀ tiwa ní ẹ bá mọ̀ pé wọn mọ bọ́ọ̀dì pé bá nàbì ti pé kọ́lọ̀ kọ̀ lọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ àbí ya tẹmọ̀ pé bọ́ọ̀dì òsínú èdè tiwa bá láìsí lọ́kọ̀ a sì ráwọn èèyàn tí ń kọ tí wọ́n ń ṣe kí tí wọ́n mọ̀ sábà pé ẹni tí ọba àdìjẹ lárúbáwò lè mọ gọọdì pé tálíkì àmì èdè kò rí bẹ́ẹ̀ o àkọ́dà àwọn ọmọ ìbò ẹbẹ̀ ń rí wọn lórí sátáláìtì àwọn ìbò tí wọ́n bí sínú tí wọ́n bí sínú Islam ẹ̀ gbọ́ bí wọ́n ti ń pe arábì kùránì dáadáa ẹbẹ̀ ń rá àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wa tí wọ́n ń lọ lé kéwú tàfíìbù ẹbẹ̀ rí bí wọ́n ti ń pe dáadáa ó tún máa pé kò sí èdè kan téèyàn ò lè kọ́ kò sí elédè kan tí ò lè kọ́ bẹ́ẹ̀ ti ń kí alukurani dáadáa o ká máa lo agídí tí ò wúlò kò sí ànábì òkè wá làlàlì náà rí láyé ọlọlọ Abubakar òkèrú ẹ Umaru òkèrú ẹ Usmanu òkèrú ẹ Aliyu òkèrú ẹ kọlá ìmáàmù Málìkì ọgbọrú ẹ rí o làlàlì. ọ̀tọ̀ ní láàmù ọ̀tọ̀ ní kíni bọ́ọ̀dù méjèèjì ní bẹ nínú wọ́ọ̀dù tẹ̀ǹtì wàlà bọ́ọ̀lì èyí rèé ṣe kéwu lárúbáwá kéwu kùránì ni ẹlú mi ọmọ pé àwọn òkéwu kọ́ọ̀kẹ́ ọ̀rọ̀ kọ́ọ̀kẹ́ o wọ́n dàbí ẹ̀rín o àná àwọn èèyàn ń o. ìgbà àwọn tá a fi ń dira wa lójú wọn ọ̀fẹ́ ọdẹ bíi tọ́lọ̀ ń fi ọdẹ mi o pé má dá ọlọ́run gba dé ṣe kọ́ ọ̀kẹ́ lókè èyí ṣe kọ́ ọ̀kẹ́ lélẹ́yìí o kà má òǹzìlà bọ́lọ̀ ń ti sọ kalẹ̀ fún anabi sọlọ sọlọ ìwọ ò lè yí padà ò lè sọ kùránì jẹ fún wa pé tiẹ̀ ní ká máa ké o èyí náà ẹ̀ ǹjẹ́ àti ìyá lọ gbogbo bẹ̀rù ni màjá lè sòkè ọ́ àti. القرآن مجالس قراءة القرآن بيوتين كي أرولون كالقرآن àkọ́kọ́ ààyè tá ń pè láyè àzikiri nù àyè ibi tí wọ́n ti ń kí ọ̀rọ̀ lọ pàtó agbára wa ń yẹ̀dú pàtàkì jùlọ ẹni ọba jẹ ìmáàmù mọ̀jẹ̀ wọn má ru gbogbo tí wọ́n la ìyáàmà ó léwu ẹ̀rù tí wọ́n ti gbádùn láyé wọ́n jẹ mọ́mù lú àwọn sàwùjú nísìnyí ọ̀la ni o láyé ọ̀la àti gbádùn ni o ọgbà sálárì ọ̀rọ̀ amọ́tò fún ọkọ̀lé fún ìmọ̀ọ́mù jẹ́ òórí kankan wọn á gbogbo àánú ń ṣèyàn ni o ẹtọ́rí mo pìtì àwọn ìmọ̀ọ́mù wa ẹ lówó kí ni wọ́n ń fún wọn wọ́n fún wọn ní nǹkan kan. Hmm? èèyàn tó wá gbé gbègbè lé ìwúrú ẹsẹ̀ wọn bí ọba wọ bẹyàn bá wá ní àwọn gbìyànjú gbìyànjú àwọn tòun yìí ti lọ kò lè ka kùránì dáadáa mọ́ pé wọn kódà ó lè mú ọmọ rẹ pé ọmọ mi mọ kùránì kẹjọ ọmọ báyìí kí n rìn ráyè kò fọgbọ́n ṣe báwọn ó rẹ o ju kéèyàn máa lágídí tí ó tí ò tí ò péyàn tí ó kàn wá dọ̀ràn síyàn lọ́rùn. torí ń tà fi ń gbi báyìí tẹ́ mọ́ ànábì ní la salata liman lam yaqra bi fatihatil kitab ànábì lẹ́ni tí ọba ké fátíà dáadáa lórí ọ̀run kò níwọ̀n o níwọ̀n àwọn tí ń tò lẹ́yìn rí òní báwọn náà bá mọ̀ tí wọ́n wá ń tò lẹ́yìn rẹ bẹ́ẹ̀ pé kínní àwọn náà ń kó bára wọn o àmọ́ báwọn ọba mọ̀ tí wọ́n rò pé àwọn ah, náà là fà wà gangan ànábì ní wọ́n ló rú gbogbo ẹ̀ ló rú gbogbo ẹ̀ o torí náà ìdákun ẹja fèsì o lọ́lọ́mùbá pọ́n yẹn lé tó fi yẹn jẹ ìmáàmù wá múra téèyàn fi jẹ́ ìmáàmù jẹ́ sóríire kọ́dà bó ṣe fátíhà ni ọ́ da fátíhà ló léwu lónìí ànábì lẹ́ni tí ọba ti kí òní ọ̀ ìṣọ̀rọ̀ sallallahu alaihi wasallam rọra wá bí súra tí ò ní ní ọlá olúwa Allahu ahad iná àtọ̀ iná kò ti tó kò yẹ ṣe dandan kákìlọ̀ yóò náà dandan kọ́ ni kọ́ ọmọ lọ mẹ́nu lébi tọ̀ ọ̀mọ́ ká gbogbo ọ̀nà fẹ́ jọ àwọn jàmá rẹ lójú gbogbo ẹ̀ lèmi máa làwọn ọ̀bùsáàfù nàìjíríà yìí o làmú kí wọn lẹ́yìn ìmáàmù kan mo fọkọ̀ gbòòlù náà láti rí ọba bẹ̀rẹ̀ orí àyà báyìí ọlẹ́sẹ̀ tí ó pèsè àwọn ẹgbẹ́ náà sì mọ̀ pé àwọn ọ̀dà kan mọ̀ ọmọ níka ọ̀tá àdúgbò wọn máa mọ̀ dán ọ̀ọ́ wà kíálẹ̀ àtijọ́ ọlọ́run ti ní rọ̀húfò rọ̀hímù ó lè fi gàfúrú rọ̀hímù sí ti nǹkan tètè lọ àwọn náà ti tò lẹ́yìn ẹ̀ ẹ̀sẹ̀ ni fún ìmáàmù bẹ́ẹ̀ o ò lè máa yí ọ̀rọ̀ ọlọ́run padà o a word kọ́dà harafi kan ní ọ̀rọ̀ náà ọ̀gbọ̀dọ̀ yí padà kìí ṣe dandan kéèyàn ọmọ wọnú tí ọba má torí pọ̀ jẹ ìmáàmù náà o ó ṣe ó ṣe kúrú Allahu ahad kúláwọn awúdó yọrọ bẹ̀rẹ̀ fàlà ló dó dáadáa màfíyún náà ké màfíyún náà kí yóò pè rẹ ju ọmọ wọnú ntí ọmọ lọ pọ̀ fẹ́ jọ wọn lójú lọ sígbà tí wọ́n ń ké níbìkan bí wọn náà bá fẹ́ ké bẹ́ẹ̀ lọ́kọ̀ ọkọ̀ ìyọ̀bá ti wá mà á ìyọ̀n mọ ayé yìí ní gbẹ tàn án o ìyọ̀n mọ́ dáràn sí rẹ̀ lọ́rùn o especially mo ní lórí ìmáàmù tó rí nǹkan kan bẹ́ẹ̀ kọ́dà bí yẹn rí nǹkan bẹ́ẹ̀ náà so torí náà ọlọ́run mọ́tò àtàmánà wa o ẹ dákun ọ̀rọ̀ yà lọ́ọ̀bẹ ní o àmọ́ dáa ọlọ́run ti rán wa létí o ìmáàmù iṣẹ́ ńlá ní iṣẹ́ ìmáàmù o ládàá abẹ pọ̀ o àmọ́ àfi kéèyàn ṣe bí wọ́n ti máa ṣe bọ́lọ̀ ń kíní kéèyàn ṣe é kó lè bá a lóru ládàá tọ́lọ̀ ń léèyàn máa rí mẹ́yàn bá wá ṣe é kì wá ṣe kó fúrí ẹ̀sẹ̀ ní fún ọ ó tún ru ẹ̀sẹ̀ gbogbo àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ o. ومجالس الذكر هي مجالس قراءة القرآن torí náà náà bá ní ẹ máa ṣàdíkìrì ẹ máa rántí ọlọ́run àwọn owó la àyè ìjókòó rántí ọlọ́run ti ń bẹ náà àdìsí tànàbí àkọ́kọ́ ń bẹ níbi wọn ti ń ké Kùránì ti ọ̀rọ̀ ọlọ́run túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fúnra wọn kìí ṣe Kùránì téèyàn máa kùn wọn yìí kùn àìkùn ké Al-Kùránì al n tó nítumọ̀ tá a kéé táwọn èèyàn gbọ́ pé ntọ́lọ́run wí ni màá kàn máa ń bẹ́ẹ̀ máa gbọ́ tẹ́lẹ̀ ní kún gbígbà ní àìpé àìkún kékeré àárẹ̀ kódà ó sì da ní ìbá ti lárúbáwá kọ́ wá tún máa kùránì lédè tó bá gbọ́ yé ẹ máa gbọ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ náà kùránì nìkejì lọ́kàn máa kà á lásán ẹ bá ka bí péèjì mẹ́wàá kódà bó ṣe péèjì kan lẹ́wà ní ẹja gbọ́ tún máa ń tọ́lọ́run wí ọ̀dà o ọlọ́run sì ti sọ gbọ́ ẹ̀dì rọrùn kò sí èdè náà láyé lónìí téèyàn ò ní rí i pé wọ́n ti tún máa al-Qur'an al-Karim sí. wa mudarasatul ilmi ara àwọn ń tà ń pè ní majalisu dhikr àwọn àyẹ̀rántí ọlọ́run mudarasatul ilmi òun níbi àti ń kéwú ibi tá a ti ń ṣe kínní àti ń kéwú kéwú tọ́lọ́ọ̀ ni o èsè ti ṣètọ́ ni o torí ewu ti pọ̀ láyé lónìí o gbogbo wa náà mọ̀ bàbá tọ́ra wa ló kú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹlòmíín nínú mọ́sálásí lórí àga àmà kò yàtọ̀ fún ọ̀rọ̀ tí à ń gbọ́ lẹ́nu àwọn ọ̀tá ìsìláàmù ṣé irú yìí náà là á pè lásìkò ìrántí ọlọ́run ìrántí èṣù lẹ́yìn àmọ́ bí wọ́n bá ti ń kéwu tọ́lọ́run wọ́n túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ṣàlàyé àdídà nẹ́bì wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn à èyí náà wọnú màjálísù àgbègbè àwọn ààyè ìrántí ọlọ́run. wọ́tẹ̀síbíyè ti máa ṣe àfọ̀mọ́fọ́lọ́ yàrá tí ń ṣe subhanallah ara ìrántí ọlọ́run ni. wọ́tẹ̀hálíl la ilaha illallah la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin gbogbo àwọn àyẹ̀rántí ọlọ́run níbi àbá ti ń gbọ́ àwọn eléyìí wọlé sẹgùfàr máa tọrọ àforíjìn yòṣèbù hàlọ́ olúwa fẹ́ràn gbogbo ń ta wíyò olúwa nífẹ̀ẹ́ sí o wàtàbóró ha alimalaika kọ́dà àwọn malaika náà máa wá bẹ́ẹ̀ yẹ bá ti kànú àdìsí lánàá wọ́n máa wá kí ibo ni wọ́n ti rántí ọlọ́run àmàláìkà náà wà bẹ́ẹ̀ àmàláìkà nù àmàláìkà kẹ́ wa tatanazzalu fiha ar-rahma àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run yóò máa sọ̀kalẹ̀ sí àwọn ààyè tí wọ́n bá ti rántí ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́mọ́sá jẹ́ kí ọ̀pọ̀ láwùjọ wa o kọjá wa náà ó lè máa jókòó ń àwọn ìjókòó bá wọn o kọ́mọdé pé tí wọ́n mú kí wọ́n kọ ẹsẹ̀ kalẹ̀ fún wa wọ́n máa lọ jókòó ń o alfawaid àwọn àǹfààní tí arímọ̀nì ní sọ́mari al'ula alakọ̀kọ́ fadlu zikiri wa manzilatuhu wa annahu min afdali al'amal fadlu zikiri àríkànú báàbù tá a kà yí ọlá ipò ń bẹ fún kàmáratì ọlọ kàmáratì ọlọ wa annahu min afdalil a'mal nta tún rí kà ní pé àsínú iṣẹ́ tó dáa jù òní kéèyàn máa rántí ọlọ́run gbogbo àwọn ọ̀nà tí akàkalẹ̀ tá a máa fi rántí ọlọ́run. àsáàníyà ẹlẹ́ẹ̀kejì anazikọrọ sábàbùn lèmásọrọ ti zùnú ọ̀bẹ. àṣekà máa rántí ọlọ́run ìbẹnu sábàbí tọ́lọ̀ fi máa forí jìyàn àfi forí ẹsẹ̀ jìyàn tó bá rí ọ̀pọ̀ rántí òun dáadáa ìwà máa mójú kò ní láì fi yàn àmọ́sà mójúkó láì fi gbogbo wa o. asálìsà ẹlẹ́kẹta barakatul jalisi as-salihi nùtà kanu chapita yìí nù báàbù yìí òun ni pé asálùbáríkà ń bẹ́ẹ̀ bí kéèyàn máa jòkó táwọn èèyàn rí àdéhìí ta kàlá náà láàfáà rí fáàtì o humul julasa la yashqa bihim jalisuhum ẹnìkan ọmọ aláìkó gbà eléyìí ọ̀ wá eh, àdìkiri ọlọ́run wá o ọgbà bùkátà jẹ wá lọ́kàn dàpọ̀ mọ́ wọn o olùwọ́ ni kórìírí ọkàn wọn náà àwọn tó bá jòkó wọn ẹnìkan bá wọn jòkó kó sórí ibú àsekéyàn máa jókòó táwọn olóríire àlùbáríkà bẹ́ẹ̀ o àwa kìlọ̀ fúnra wa pé inú kéwú mọ̀fómù mọ̀kálàfà ń bẹ inú kéwú ìyẹn ni pé bọ́lọ́mùbá wí nǹkan kan ó túmọ̀ pé ìdàkejì rè ò rí bẹ́ẹ̀ náà nù mẹ́yàn bá rọ́lọ́mbá ní mẹ́yàn bá jòkó ti èèyàn rè yóò soríire àjẹpẹ́ mẹ́yàn bá jòkó ti olórí ìlú ṣé oríire náà lèyàn ó ṣe mẹ́wọ̀n àkórí ibú ni o ọlọmọdé àsọrí ibú o torí náà kó wọn máa ma àwọn tí wọn máa bá jòkó o ayé alukur'ani kan tiẹ̀ làámẹ́lẹ̀ fún wa pé a ti sọ ọ́ kalẹ̀ fún nínú alukur'ani yìí a ní idha sami'tum. آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يقودوا في حديث غيره إنكم إذا مثلهم آية القرآن نيو القرآن النوف نتاس وكاله بقو بيباري تامن يجدوكو سمعتم آيات الله يكفر بها أنصر أي موري صر لهم أنصر كثيري pààrọ̀ ọ̀rọ̀ ọlọ́run wàyí sàzáhù bíi àbí wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run ṣe kíni ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ fún àwọn wá àti ilẹ̀ yorùbá o àwọn èèyàn máa èmi ò gbogbo bí ọlọ́run ní kémi ó rìn dé o níwọ̀n bá o èmi ò rí bí wọ́n ti máa rẹ́rìn bí wá àti ibi ilẹ̀ yorùbá o wọ́n sọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ èmi ọmọ sọ̀rọ̀ ọlọ́run bí ẹgbẹ́gbẹ́ rẹ̀ àgbẹ̀gbẹ́ bàbá rẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ò ọ̀dà ìkọ̀dà dà olùwà ní gbogbo ibi tẹ́ bá rí tí wọ́n bá ti ń fọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ lóun náà lábádé bíi a máa tó ọ̀rọ̀ ọlọ́run síbi tí àwa náà mọ̀ tó ń tọ́lọ́run wíkọ̀ àlámúyẹ̀dá lè dáhùn fún ọ náà ni yorùbá iná ẹlẹ́jì máa gbọ́ gbogbo rẹ̀ rán àyàfi tọ́lọ̀ ń kọ́ ṣe ó léwu ó léwu fẹ́ni tí ń ṣe é gbàfà àtọ́gbá máìkì lọ́wọ́ tí ń sọ ọ́nà àwọn ohun tó rò pé òun kàn ń pa àwọn èèyàn lẹ́rìn ẹkún ni máa gbẹ̀yìn ò bí èèyàn bá tètè jáwọ́ mẹ́ o yóò sunkún láyé yóò sùn láti àmọ́ o ọlọ́run ló gbẹ o olúwa ni a ti kìlọ̀ fún yín o gbogbo ẹ bá rí táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ aláìmoore ọ̀rọ̀ kèfèrí nípa ayé àwọ ọlọ́run òun la kìlọ̀ fúnra wa láàárọ̀ yìí náà pé àwọn ọ̀rọ̀ míì ń jáde lẹ́nu àfáà míì tó gbé máìkì tọlọ́run lọ́wọ́ láyé mà ní mọ́sálásí irú àwọn ọ̀rọ̀ táwọn kèfèrí máa ń sọ lòun náà sọ. ọlọ́run ló gbẹ́njí máa ń ṣe báwọn ẹ̀yin ẹ eré ara yín ẹ ẹ ẹ rẹ́síkìú eré ara yín o wọn bá níbi wọn máa lọ ń tòun nù olùwọ́ba ní fàlàtàkùn ìlú máa hun ẹ gbọ́dọ̀ jókòó ń wá síbẹ̀ o. àkáyà yìí bẹ́ẹ̀ náà Al-Kùránì fàlàtàkùn ìlú wọn náà lọ béèrè pé kí ni ìtumọ̀ fàlàtàkùn ìlú máa hun ọ gbọ́dọ̀ jókòó kò ń dùn wọn ń pè jókòó ọ gbọ́dọ̀ jókòó ń bí irú wá síbà wọn ti ń fọ̀rọ̀ lọ́hùn sí ẹ̀yẹ́ hatta yahudu fi hadithin bẹ́ẹ̀ níjọ́ tẹ́ padà sírù ìjókòó bẹ́ẹ̀ níjọ́ tẹ́ bá rí pé ń sọ tó dáa ìyẹn ni pé islam ò fi àsọtẹ nìkan a máa gbádùn olùgbà láyè kókó bá wa o ìjọba ti mẹ́nu lé ránran òun ni ẹtúká o bọlọmọba náà wàá ṣe làákà ìjà àwọn èèyàn ń túká ńgbà tí àwọn ìjà ń wí wọn ní ọ̀rọ̀ Ọlọ́run ọtakọ ọ̀rọ̀ ni wọn ń wí mí ìtọ́ dáa ẹ padà sọ́dọ̀ ẹ láwọn èsì ẹ̀sìn òṣèlú àìsàn máa bá yẹn jà láìnídìí òun bọ́lá ti ń tò àtàtà yàhóòdó fi hàdí ń rẹ̀lì nítorí bá sọ̀rọ̀ mí ìtọ́ dáa ẹ padà sọ́dọ̀ ẹ máa gbọ́ rẹ̀ máa jókòó tì í. innakum idan mithluhum ọlọ́run lẹ́nu tí ọba wa gbọ́ dáa wí àtòun àtẹ̀yìn bákan náà ní lọ́dọ̀ wọn lọ. ìnákun ìdán mẹ́sìlóhùn ọ̀rẹ́ lómi ń tan rẹ̀ pé àwọn kan náà jókòjì níbà àwọn náà mọ̀kí ọ̀ràn ọ̀ràn oníwì. olúwa ní ìnákun ìdán mẹ́sìlóhùn àtòun àtẹ̀yìn bákan náà lòun ó tìrìkì yìí lẹ́gùn kò dáa fẹ́ kọ́ lọ́run wí fún wa ká tó gbọ́ ìwà ni gbogbo bí wọn bá ti ń fọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ wọn ń sọ̀rọ̀ kẹfìrí ń pọ̀rọ̀ Ọlọ́run bàdá sákọrin ìlú ẹ gbọ́dọ̀ jókòó ń bẹ o ọjẹ wáàsí ni ẹ gbọ́dọ̀ jókòó ọjà tẹmbìlì ni ẹ gbọ́dọ̀ jókòó ọjọ ọfíìsì ni wá ẹsíkúùsì pé ọfẹ lọ tọ àbọ ọfẹ lọ sí kíni bí ìgbìmọ̀ Ọlọ́run bá dé Ọlọ́run ní ìnàkó ìlànà mẹsìlò òun ó tìrìtì yẹn papọ̀ bákan náà ni ọlọ́run kọ́ sọ wa ń bẹ̀ o torí náà barakatul jalisi as-salihi àlùbáríkà ń bẹ ń bí ìjókòó dáadáa máa bá àwọn èèyàn rè mo ti ń sọ̀rọ̀ dáadáa máa bá àwọn jókòó orí ibú sì ń bẹ bí kéèyàn máa bá àwọn olórí burúkú jókòó ọmọ sì wá lórí ibú o. òní yìí ni ṣàbáànù bíbí thirteen àbí ọ̀ bí àràbà o túmọ̀ ẹ̀ ni pé ààwẹ̀ ń kú bí ọ̀sẹ̀ méjì ó lé díẹ̀ gbogbo ẹni tó bá jẹ ààwẹ̀ obìnrin ni ọkùn ẹ̀yin obìnrin tá a fi bẹ̀rẹ̀ pẹ̀lú obìnrin ni pé gẹ́gẹ́ bí àdámà ti ń ẹ̀ lè má jẹ ààwẹ̀ obìnrin tí ì bá ti pé ó lóyún àbó ti dàgbà hmm, yóò ṣe nǹkan kínni yóò ṣe àlàáda nǹkan oṣù àìsí ìgbà ààwẹ̀ bàbá ń ṣe kínní bàbá ń ṣàlẹ̀ àdà lọ́wọ́ ẹ̀rọ àwọn kan ráwọn àwọn tí ń gbé ráwọn àwọn kí ẹ má gba àwẹ̀ pẹ̀lú háìbọ̀ ẹ má dá wọn lóhùn ó kó báyìí ni o ẹnìkan gba wá àwẹ̀ báwọn wí lójú ayé ànẹ́bí o sọ̀rọ̀ àṣọ̀rọ̀ ògbóró àwọn tọ́lọ̀ ní fàlásà kan ìlú máa hùn ẹ má jókòó ju wọn o ẹ má fi dáta yín wóoru wọn o àkóbá ni wọn o ọlọ́run níbẹ̀ bá gbọ́ ìnàkùn ìlànà lọ́sibẹ̀ náà di bí wọn o lọ́dọ̀ Ọlọ́run torí náà ìmọ̀ràn wa ni pé ẹ má jọ jẹ́ pé ńgbà táwọn bá wá kọjọ́ mẹ́ta mẹ́rin lẹ́sẹ̀ máa ta kìjà àmọ́ mo sì jẹ àwẹ̀ márùn-ún mo sì mọ̀ péjọ́ mẹ́ta ni ọ̀rọ̀mọ̀bá ọ̀nà kù ṣé ọ̀ọ́sọ̀jọ́ mẹ́ta di márùn-ún ni kò possible torí from experience almost every year lẹ́rìí táwọn kan máa pè ń gbà àwẹ̀ bá kọjọ́ mẹ́ta mẹ́rin ìyá ìlàkùn stars àwọn ẹjọ́ mẹ́fà ló ń jẹ ẹjọ́ mẹ́ ọgbọ́n òun lọ́wọ́ fẹ́ dá but nísìnyí àyè ti ń bẹ kọ́kọ́ ìyàwó bí ìyàwó rẹ̀ tó ti san àwẹ̀ rẹ̀ o bọ́ ọ bá bí ọlọ́run ó bí wọn náà o tí bàbá ó bí àwọn ọmọ rẹ̀ obìnrin o àwẹ̀ rẹ̀ tó jẹ lẹ́sìn tó ti san o kọ́dà kéèyàn ó bí ìyá àyàn bàbá lóbi tí iná ọ̀la ìtìlẹ̀ kọjá àwẹ̀ ọ̀la ìfi ọkùnrin wọ̀ pé ọmọ èké ní àbí yín o lè pé mọ́mí mo gbọ́ wá sí ẹ ìfà àwẹ̀ yín o. bákan náà làwọn ọkùnrin náà ọkùnrin náà lè níbi tóun náà fi gba àwẹ̀ ọ̀rẹ́ ni ọ̀rìnrìn àjò ni kéèyàn náà rántí kíkọ́ wá àwọn ọjọ́ ọ̀ràn létí àbí káwọn ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ọ̀ràn létí á ah, ẹnìkọ́ rẹ̀ yín ní rọmọbánà tó lọ o iye àwẹ̀ mélòó lẹ gbà ẹ ti ti múra kẹ gbà o kódà kí gbèsè àwẹ̀ rọmọbánà kan wà nílẹ̀ kó mi ò tún dé bá o ọlọmọsá sàmánà wa o kò jẹ́ rọmọbánà náà bá wa dáadáa kò sì dá lẹ́sìn fún wa o sallallahu wa sallim wa barika ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi. وإياكم عليكم السلام ورحمة الله وبركاته نعم هم؟ ojú tí islam fi wo ká máa pèsè àdúrà fúnra wa pé ká máa pèsè àdúrà fúnra wa ìyẹn ni pé kẹ́nìkan ojú ọmọ kọ̀máǹdì wa ṣe agbábúlá mẹ́wàá ńlá gàbúrò yìí máa fi sí kọkànlá rẹ̀ àbí àwọn haúsá wọn á ní àsálàtú dàgómà gbogbo ẹ̀ náà ló kún nàìjíríà yìí èyí tí òun dún ni pé mo ṣe bá wọn lójú ayé ànájẹ olùwé tìjú òdodo olùwé tìjú kíni kò sí pé káwọn náà tìjú òdodo mo ṣe bá wọn lójú ayé ànábì sọlá sọlá àmọ́ wọn máa ṣàṣà láti fún ànábì wọn máa ṣàṣà kúrò láì wọn máa ṣàṣà alhamdulilayi àmọ́ dandan káwọn sọ ọ di bíi fọ́múlà kan tí a gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ kò sí ní ń jẹ́ bídíà àdúrà òun náà lọ ń jẹ́ bídíà náà ni pé ká introduce nǹkan kan ní ẹ̀sìn tí ò sí tẹ́lẹ̀ ànábì ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun ìgbàna bá introduce nǹkan kan ní ẹ̀sìn wa tí ò sí tẹ́lẹ̀ tí ò sí nù tọ́lọ̀mùfẹ́rin ní ànábì àtàrà ẹ̀ ní dá padà fún ọ torí náà ló ti jẹ́nu asàtàfúrúlọ́ alhamdulillah máa ń jẹ dandan ní kẹ́nìkan máa ń wọ́n fún wa máa ń pèsè rẹ̀ fún wa rárá o ànábì ìṣẹ̀lẹ̀ o sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́ àwọn àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì ànábì kì í ṣe bẹ́ẹ̀ o káwa náà ó sì tẹ̀lé wọn ló pè wá o ànábì sọlọ́ ọ̀sọ̀lọ́ ní ọmọ asàtàfúrúlọ́ nígbà ọgọ́rùn-ún nígbà míì gbogbo lọ. kì í ṣe dandan ẹlòmíín rò pé báyà sàfúlà ọgbọdọ má ju mẹ́wàá lọ níbi tá a ti programu làákàyà àwọn èèyàn dé kò gbọ́dọ̀ ju mélòó kò gbọ́dọ̀ ju ah, kọdà ẹlòmíín bá lè challenge yẹn pé mo lọ gbọ́dọ̀ ti ṣe o kò yẹ orí bẹ́ẹ̀ o torí náà ta'ala Oh, yeah.